الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحكيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa wípé àdìjọ kojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ìsòyìn ètò àti àkòní àlèfíkò fìdíìn lórí one zero one point one parrot fm lókèrèdínlógún ọ̀ṣọ́ ọ̀làdùn níbi ló ń lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr shaofdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ sheikh ayakumula ẹka wà sórí ètò sá kọlọ̀n kọjẹ kárí pẹ́lẹ́wú dáadáa kọlọ̀n kọ bá wà fún yín ní àlékún àáfíà àlékún àrízìkì kọlọ̀n kó fún yín ní husnul khatima insha Allah ìbéèrè àwọn kọ́tí máa kọ́ máa fi ṣíde ó náà ní ìbéèrè oníbéèrè wọ́n ní àwọn gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wà yìí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé téèyàn bá jẹ dẹ́bínú méje lójúmọ́ àsásí kan kò ní báyàn wípé dẹ́bínú tá a tó gbajúmọ̀ ṣé ní aṣọ nígbà náà ni àbí dẹ́bìnà ajíwà àbí onírú dẹ́bìnà kan pàtó tánàbí sọ àbí kò nírú èyí tánàbí sọ ọjẹ́ ìgbéyẹ̀ láàkọ́ hmm. ìgbéyẹ̀ lẹ́ẹ̀kejì ń bí wọ́n ní òbí tó bímọ tọ́mọ rẹ̀ kan lọ́kùnrin tó jẹ́ pé ó ti yajú ìran ó lè ní bí àpárà débi wípé wọ́n máa ń wí kọ̀gbọ́ ó ti wá yabó rán kalẹ̀ òbí ń wá pinnu mú lọ sí ilé iṣẹ́ ìjọba kan tó pé àwọn titi wọn wọ́n mọ̀ ń pa tí wọ́n máa bá ní fìyà jẹ ọmọ aláìgbọ́rọ̀ tó ya garawa dá ìtàn tó dẹ́sọ̀ débi wípé wọ́n wá fi wá lu ọmọ táwa sọ yìí pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé máṣíìnì ọmọ bá fi paná pi ó kú làwọn tó ń bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá ní pé tọ̀ ọmọ wọn ti kú nígbà wọn ránṣẹ́ sí wọn Islam ṣé òbí tó mọ́ wọn lọ sílé iṣẹ́ ọpa ọmọ ni àbáwọn alágbàlù tí wọ́n bá lù lálùpa ọ jẹ́ ìbéèrè kejì ìbéèrè pọ́n lẹ́jẹ́ndà rúbà ní ṣe àlàbísílà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ọ̀rọ̀ nípa adébínú adíta nabi muhammad ó fi hàn pé dẹ́bìnì kan tó wà ní Madina wọ́n ń pè ní ajuwal Madina tí ẹ̀ bá fi lè jẹ méje rẹ̀ lójúmọ́ kan àṣàṣe ayé kan kò ní ràn lọ́jọ́ náà ajuwa ọ̀pọ̀ láyé àwọn àlú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ ti alimadina ẹ bá lọ sí madina nabi muhammad sallallahu alayhi wa sallam ẹ bá lọ sódà àti ń ta dẹ́bìnù bá bẹ̀ wọ́n dákun pọ́n má jàǹbá yín torí kò síbi tí àwọn èèyàn ti lè jàǹbá láyé pé ájúwá lẹ̀ béèrè fún wọ́n kó fún yín kìí tóbi jù kékeré jù kìí sì jẹ́ aláwọ̀ míì ju dúdú lọ so eléyìí ni wọ́n ń pè ní ájúwá lẹ́mọ̀dínà dẹ́bìnì mi náà wà tí máa dúdú o tí ì ṣe eléyìí jẹ́ báwọn wọ́n bí olùmọ́wá Sheikh Ibn Baz rahimahullah wọ́n ní táwọn ọba sí Madina àbáwọn tẹ wá Madina àwọn ọ̀wá rí àjùwà ṣé táwọn bá tiẹ̀ dẹ̀bí inú mi náà méje ṣó lè ṣiṣẹ́ ìyàbí ò lè ṣe hmm. wọ́n wá sọ pàǹbẹ́ lọ pé kò ṣe hmm. irú ẹ̀wọ́ tó wà Nàìjíríà bí tó wà sí Madina jìnnà tó bá ní dẹ́bí inú méje mí náà tó bá jẹ pẹ̀lú àmì pé kọ́lọ́n fi sọ̀rọ̀ sọ hmm. ọlọ́run bó fi sọ̀rọ̀ sọ ọlọ́run ti ń sọ àyàn láì jẹ́ dẹ́bí inú ó lè sọ tó bá jẹ dẹ́gbẹ́nù méje ní pẹ̀lú àníyàn pé báwọn ti ṣe pé ó rí pẹ̀lú àjùwọ̀n màdínà kọ́lọ̀ wọn jẹ́ orí bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kejì nípa ẹni tó fi ọmọ fún abánilómà hmm. táwọn wa lu ọmọ lálùpà kò dájú pọ̀ yẹ kí wọ́n ṣerú ìbéèrè yìí báyìí lẹ́yìn tí wọ́n lu ọmọ pátá hmm. kó tó di pé fọmọ fún abánilu ló ti yẹ kẹ́ ẹ béèrè sí Islam farama. Mm kẹ ẹ mú ọmọ lọ sọ́dọ̀ ẹni tí ọba yín lù pẹ̀lú ẹ́ńjìn àwọn wá ń lù lálùpà wọn ní kẹ wá gbẹ́rù yín àwọn ń béèrè pé ta ni wọ́n lọ pa báyìí eléyìí ṣe àsìkò béèrè ó ti yẹ kẹ ẹ béèrè kó tó ti sùn àkọ́kọ́ lùlù ọmọ kò pé kọ́ ọmọ gbọ́n ìsìláàmù sì fi gbèdéke sí iye ẹgbẹ́ tẹ́ lè lu ọmọ àti sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ náà rí i pé tẹ́ ẹ bá lu ọmọ ìsìláàmù sọ pé kò gbọdọ̀ ju ẹgbàá mẹ́wàá lọ ẹgbàá mẹ́wàá náà kì í ṣe pé tẹ́ gbọ́wọ́ sókè tí gbogbo màláìka ò fi rọwọ́ yín o so ìwọ̀nba ìwọ̀nba náà nítorí pé tá a bá lu ọmọ tó ọmọ bá kú ọwọ́ agbẹ́kọ̀ lọ́ bá kú kí láǹfààní ẹ̀kọ́ tọ́gbọ́ sọ́run ni ó ti lọ lò ní àbíbáwò so nítorí ẹ gbogbo nǹkan ìwọ̀n tún ìwọ̀n sí ni ọmọ lè yàyàkuyà ọmọ lè di ẹni tó gbọ́rọ̀ sóbi lẹ́nu kì í ṣe ibi tó dé dúró iná la lè wò tá a fi tọ́ ọmọ lẹ́jọ́ ibi títí ń bọ̀ lọ́yẹ ká máa wò. Hmm. torí pé òbí tá ẹ rí yẹn ẹ̀yin náà ń dá kún lọ́pọ̀lọpọ̀ ìdí táwọn mi fi gbọ́rọ̀. so ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà àní pípọ́n ló ń pọ́n ọmọ tí wàá dìdàkudà báyìí ó ti fẹ́ ju agbára tiwa náà lọ. a ti wá gbàgbé àwọn àgbésẹ̀ táwa náà gbé tọ́padà mọ́ máa di ẹni tá a fẹ́ wín dànù títọ́ ọmọ bá dáa náà làá máa pè mọ́ra wa tó bá kù díẹ̀ káàtó oníkálukú ò ní fẹ́ sọpọ̀ mọ́ mi ẹ̀bọ̀ tí yorùbá ní wèrè dùnwó lọ́jà dání hmm. jẹ́ pẹ̀lú wọn lọ́mà hmm. subhanallah so ẹ̀yin àtẹ̀yin àtẹ̀yin náà lẹ lẹ dáwọ́ jọ ṣe ń tọ́fà tọmọ sí wàá di ń tọ́ da so ọwọ́ òsì ní jẹrà kọlọ́wọ́ kó di ọwọ́ rẹ̀ sọnù so ń ṣe lọ́yẹ tẹ wá àwọn ẹni tí wọ́n lè bá ní wọ́n lè bá ní rí ọmọ ńgbà tọrọ rẹ̀ bá tún ti tó báwọn tọ́lọ́ wọn bó tún fi di pípọ́ ràn wá lọ́wọ́ tọmọ yẹn tún fi padà sípò pé ń gbọ́rọ̀ ń sì ń ṣe dáadáa àmọ́ ní báyìí tí wọ́n ti lu ọmọ eléyìí tó ti kú kí ni tọ́sẹ̀ kù tá lọ pa bàbá rẹ̀ àtàbà ní lu ọmọ àwọn ni wọ́n pa kódà kó ṣe lé iṣẹ́ ìjọba ìjọba òkú ẹ́ńjìnì kalẹ̀ pé gbogbo ẹni tí wọ́n bá mú wá pé kẹ́ ẹ bá wọn bá wí ẹ lù kù ni so kò síjọba kan láyé tí wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ nígbàdì mm. so ẹ̀yin lẹ́ tàṣejù tàṣejù mm. tẹ́ fi gbẹ̀mí rẹ̀ ẹ bá sì ti rí lò tí ọba sí bàbá rẹ̀ tó mú wa ẹbí yẹn kún títì ẹsẹ lọ máa mú ṣe é máa kó wọn lọ di ẹnjì ṣe eléyìí túmọ̀ sí pé àti bàbá àtàwọn ni wọ́n contribute síkú rẹ̀ eléyìí lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń sọ pé ẹni tó ti ní tó ti ní sẹ́nu kú téèyàn ti kó sọ́wọ́ ẹni tó pààyàn ta ló pààyàn náà àwọn méjèèjì àwọn méjèèjì ni ṣùgbọ́n ipa tí kálukú kó nu wọn lè jura wọn lọ ìwé ẹ̀ a máa ibi tí a bá ti wo ipa tí bàbá kó ipa táwọn ẹni tó lù ú pa lọ́wọ́ tiwọn náà kó láti sọ iye òdiwọ̀n tí kálukú kó náà àmọ́ pé ta ló pa bàbá rẹ̀ àtàwọn ni. Jazakumullahu khairan Sheikh. 08061998459 nine àti plus two three four eight 2348083293896 plus three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà tí a fi máa pè wọlé béèrè béèrè kan àbí kejì lẹ́yìn tí ó bá ń ta ọ́ta ṣe nínú oníkálukú wa ẹ lọ́kọ yín o. Ah, ìyá ọgbẹ́ dédé mi ní pápá ìjà ogun náà. ìbéèrè mi. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nígbà tí òkú bá kú tí wọ́n ti pín ogún rẹ̀ ṣùgbọ́n ó kú bíi ilé ilé kan tọ́jọ́ pé kò bí àwọn méjì péré lọ kí wọ́n wá fà fún ẹnìkan pé kẹ́lẹ́ ni wọ́n máa gbé bẹ̀ nígbà wá lẹ́yìn bí ọgbọ̀n ọdún lẹ́nìkan wá dìde tọ́jọ́ bí ọmọ fún ìyá yẹn torí ìyá yẹn ò bí ma ẹnìkan wá dìde lọ́wọ́ á ní sán ilé àwọn gbọ́dọ̀ gbà kúrò lọ́wọ́ ń tọ̀ ni nítorí pé ìyá tó nílé ń bẹ lórí ìkúnlẹ̀ báyìí nígbà tí wọn ò tí ì fi ogún rẹ̀ sán tó ìyá yẹn ò tí ì kó lórí ìkànlẹ̀ ẹ dákun ẹ là lọ́yẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí nípa wàhálà lọ lọ́wọ́. alhamdulilayi nígbà tá a sọ pé àìtí ìpín ogún ẹni tó kú tán ó mú wa lórí ìkúnlẹ̀ bìsìn kámẹ́rà wò làwa fi rí àfi mọ̀ pé orí ìkúnlẹ̀ lọ́wọ́ àṣà yorùbá ni tó sì yẹ kẹ́ ẹ ti parí báyìí hmm. ẹ rí i pé oríṣiríṣi rọ́ọ̀ oríṣiríṣi ìdúró la máa ń gbé kalẹ̀ nípa òkú tó bá kú tí wọn ò tí ì pọngun rẹ̀ hmm. àwọn kan láwọn lálàá sí bàbá olówó kan tó ti kú tójọ́ mẹ́ta pé òkúta ni bàbá ń fọ́ lápèyàmù kí ló dé nítorí fáwọn ọmọ pọ̀ láti pín ogun àwọn arọ́ funfun funfun <laughs> ẹ̀yin náà ó sì tún máa gbàgbọ́ so <laughs> ẹ ní nǹkan tó lè kó bòkú lẹ́yìn ìgbà tó kù bá kú táàsì máa kò tí ọ wà gan pẹ̀lú dípò pàmò pálá lọ òun náà gbèsè gbèsè tó jẹ́ pé ó ti mu wá lómi ọgbà wa láàmú púpọ̀ ká lè má jẹun gbogbo nǹkan wọn máa ń rà láwìn láwùjọ wa kódà ó débi pé ẹlòmíín gba àwọn pẹtrólù ńlẹ epo so gbogbo àwọn àwọn yẹn yóò di wàhálà tìyàn lọ́rùn lẹ́yìn ìgbà tìyàn bá kú. so anabi muhammad sallallahu alaihi wasallam sọnù hadith tí imaamu Tirmidhi àtàwọn míín gbé jáde ó ní nafsul mayyiti àbí nafsul mu'mini marhunatun bidayni hatta yuqda anhu ẹ̀mí òkú wọ́n sọ̀rọ̀ fi dógò sára gbèsè rẹ̀ wọn ò ní túlẹ̀ ó dìgbà wọn bá tó bá san gbèsè gbèsè ní ká gbìyànjú láti kó òǹdíẹ̀ gbogbo àwọn gbèsè tó jẹ lóríṣiríṣiríṣiríṣi eléyìí tó fàánú gbà eléyìí tó fọ̀dájú gbà gbogbo ẹ̀ pátá kò gbìyànjú láti rí pọ̀ san kó tó kú àìsàn kó tó kú kàkọ́lẹ̀ kàkọ́lẹ̀ bàbá olówó kan kú láìpẹ́ yìí màá tó wá kú àwọn ọmọ wa rí lákọọ́lẹ̀ wípé lágbájá tàmẹ̀dòdó là jẹ́ àwọn lówó hmm. lágbájá tàmẹ̀dòdó là yìn táwọn ọmọ bá pè wọ́n wọ́n máa tètè dáhùn wọ́n máa sọ pé à bàbá yín èèyàn dáadáa ni ẹ̀yin ọmọ ò lè pè mí kí n má dáhùn hmm. gbàtàwọn ọmọ wa túwèé débi pé àwọn èèyàn yìí jẹ bàbá àwọn lówó hmm. tí wọ́n pàkíyèsí pé bàbá lè jẹ àwọn lówó báyìí báyìí báyìí ni àwọn fóònù wọn bá di not reachable ẹ wò torí tọlọ ẹ níbẹ̀rù ọlọ so ẹ fẹ́ jẹ léyìn mọ́lẹ̀ ẹ rò pé tẹ bá jẹ mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yóò sì di àjẹmọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́nà so àwọn èèyàn mi wọ́n balẹ̀ sí wọ́n jẹ́wọ́ lówó kí wọ́n má san padà so àmọ́ pé torí kẹ́nìkan kú ọ̀gbìn ogun rẹ̀ ẹni tó sẹ́kù tí ó jogun rẹ̀ ni ọmọ tí wọ́n fowó se, so ẹ pin ẹni tí wọ́n á fún lé náà kọ̀tọ́pá jẹ́ pé ìwọ gbalé láì jẹ́ pé lọ́nà ogun àwọn èèyàn tí ó jogún wa lẹ̀ wọ́n pín fún wa nípìn ogún ni tẹ́ni tí ilé àtẹni tí ilé kángun sí táwọn bá pinnu pé àwọn fẹ́ fẹ́ nìkan tí ilé ọ̀kángun sọ́dọ̀ rẹ̀ àwọn fẹ́ filẹ̀ kọ́ máa gbélé o ẹ̀tọ́ àwọn àwọn filẹ̀ lọ́kọ́ máa ló dọ́jọ́ ku rẹ̀ kò sí wàhálà mẹ́. sọ amánìsìn ẹ̀ pin ẹ̀kàn filẹ̀ wọ́n dájú pé wàhálà lẹ̀ dalẹ̀ wàhálà bí ọba sì dáhùn lónìí wọ́n dáhùn lẹ́yìn ẹgbẹ̀rún ọdún òun náà nìtumọ̀ béèrè tá ń béèrè ẹ wá kíyèsí èèyàn kúkọ̀ fọ́ máa kò túmọ̀ sí pé kọ̀ lẹ́ni tí ó jogun rẹ̀ hmm. so eléyìí wà nínú ìmọ̀ bá ti ṣe máa ń pín ogún hmm. nítorí pé bàbá kú bàbá kú ni hmm. nígbà tí èèyàn bá kú láyé tí ò fọmọ lẹ̀ ó kú láyé kò fọkọ lẹ̀ ó kú láyé kò fìyàwó lẹ̀ ó kú láyé kò fi bàbá lẹ̀ kò fìyá lẹ̀ àwọn ẹni tí ó jogun rẹ̀ tún wà so eléyìí nínú ìmọ̀ bá ṣe ń pín ogún ni kò sí wàhálà ń bẹ àwọn tí ó jogun rẹ̀ á tọ́ka sí wọn. Jazakumullah khairan Sheikh. 08061 998 plus 234 8083293896. Ó kọ ní ọ̀. Ọmọ ọba ní kí wọ́n lé kò dá tó kéde rìn ìgbìmọ̀ṣọ́. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé tí a bá ní arìnrìn àjò tó jẹ́ olùmọ̀, ẹgbẹ́ bá ti wà lásìkò tàràwù yìí. Bóòdó ti kí Sọ̀látìlì ṣáà rẹ̀, ẹ yóò dẹ̀rùn yẹn kù àwọn tá a tò lẹ́yìn rẹ̀ wà fún akójó bá wọn kí tàbá rí ìlọrin sàmárì kan tẹ́lá bá tàbí. aleykum salaam tó lọ kẹtù arìnrìnàjò tó jẹ́ olùmọ̀ tó jẹ́ kó fẹ́ ṣe kọ́sù tá bá tò lẹ́yìn rẹ̀ fún sọ̀láàtù làṣà yóò ṣe ní rákà méjì tó ń bá ti sálámà oníkálukú ó pè sọ̀láàtù rẹ̀ ńgbà bá ti ṣe bẹ́ẹ̀ tán òun ọ̀rọ̀ àyẹ̀bá lè má ti ní tẹ́lẹ̀ ọ̀bọ̀ wájú yọba ṣe sọ̀lá tó tàràwé nínú ìjẹ́bù ṣèjẹ́. wọ́n ní ǹjẹ́ ọ̀tọ̀ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ìyàwó ilé kí ó máa béèrè lọ́wọ́ ọkọ wípé tọ̀ gbogbo wàhálà à ń dáná lọ́sàn-án lóru nǹkan kan nínú oṣù Ramadan yìí a fẹ́ gba nǹkan báyìí lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ohun tí ẹ fi mọ rírì ń ń ṣe nǹkan báyìí nǹkan báyìí la fẹ́ wọ́n ní ǹjẹ́ ọ̀tọ̀ fún ìyàwó ilé kó máa béèrè báwọn lọ́wọ́ ọkọ alhamdulilayi eh, kò sí tàbí ṣùgbọ́n pé àwọn obìnrin lásìkò Ramadan wàhálà àwọn tí wọ́n ń ṣe làálàá àwọn àfikọ́nàmbá àṣà wọn lẹ́sàn-án rẹ̀ ẹ rí i pé obìnrin míì ti jí láti ibi aago mẹ́ta tó ti ń dáná wọ́n dáná tán tó wá jókòó ti ọkọ lọ́rùn ó ń jí òun láti ibi aago mẹ́rin wọ́n jí wa aago márùn ó tó dìde kò dìde wọ́n tún bẹ̀ wọ́n tún kì wọ́n tún sà wọ́n tún rà kò sá dáhùn so ìyàwó tún máa ta ọlọ́wọ́ àwọn obìnrin gbìyànjú ọlọ́run sọ̀rọ̀ lẹ́sàn-án rẹ̀ tó obìnrin kan wá yarí fọkọ̀ hmm. wọ́n á ní ọ̀sánwó kò sí nǹkan tó burú tó o bá sanwó kò burú lábẹ́ òfin ọ̀nà torí kì í ṣerú rẹ̀ gbogbo tẹ́tí ń ṣe náà tẹ́lẹ̀ wọ́n bẹ lábẹ́ pé obìnrin ṣiṣẹ́ fọ́kọ ni kó lè rí ọkọ gbé àmọ́ kì í ṣe pé lábẹ́ pé bí ọba ṣe kò lè jẹ́yàwó so kó lè rí ọkọ gbé ni tó bá ní ọ̀sán kankan fún un tó sì mọ̀ pé wọn náà lágbára ẹ̀ tóró obìnrin ò ní máa dábàá fẹ́ni tó mọ̀ pé kò ní tó mọ̀ pé olówó so ọ̀hán ló fún un ní iye báyìí tó fún kò sí nǹkan tó burú mbẹ eléyìí ò sínú tó yẹ kí wọ́n máa béèrè tọkọ náà bá jọkọ gidi so ó yẹ kó ti pé ìwọ ìyàwó mi twenty thousand tó béèrè fifty níjàre yóò dà fún ọ. <laughs> aláwọ̀ ṣe zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. Aleykum salaam wa rahmatulah ó kọ yín o. Níbo lẹ́lẹ́ fi ń pè wọ́n? Ibi wàhálì látàrí. Láti.

kò yá fọlọ́ jẹ́. kò sí wàhálà ìyẹn lè lọ bá wọn tọ bàbá àmọ́ jẹ́ mùsùlùmí hmm. ọlọ́ọ̀lọ́ máa tó lè ṣẹlẹ̀ lọ́la. ìrúkà nàbí Muhammad sallallahu alaihi wasallam hàn wá tó gbogbo ẹni tó bá sànù gbogbo abẹ̀dọ̀ tí ń ní yọ gbẹ̀sán lórí rẹ̀. Mm-hmm. ẹran kí n torí pé ẹnìkan fún ẹlẹ́dẹ̀ tí òǹgbẹ́ǹgbẹ àbájá ajá tó òǹgbẹ́ǹgbẹ tó fún lómi mm-hmm. lọ́lọ́run fi forí jù. ṣùgbọ́n tó wá pọ̀ mí ìyàn. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. wọ́n ní ara wọn mọ́ àwọn kò gbára mú débi pé wọn ò lè ṣe síyàmù Ramadan bẹ́ẹ̀ ni màmá àwọn àti àwọn tí àwọn jẹ́ ọmọ fún kò ní owó lọ́wọ́ tí àwọn lè fi ṣe fídíà wípé ṣé àwọn lè ṣe ìrànlọ́wọ́ fún màmá bá wọn san gbèsè síyàmù Ramadan padà lẹ́yìn Ramadan torí pé àìsàn tí ó ṣe wọn ó ṣe díẹ̀ kọ́lọ̀ fún wọn lálàáfíà wọn ní stroke ni lẹ́yìn ó ní í ṣe pẹ̀lú ogbó àti nǹkan tó ṣe wọn torí stroke lásán àkọ́kọ́ tí màmá ṣe ṣe yà hmm. so ogbó pẹ̀lú stroke tó ṣe wọn so ṣùgbọ́n wọn àní bá wọn san ṣe yà mú padà ẹni tí ò bá ti kú yín bá san padà hmm. ìtọ́jú ọ̀ràn ẹ̀ lórí yín ni kẹ́ bọ́ aláìní mọ́tò ẹ̀yọ̀ kan fójúmọ́ kan mọ́tò hmm. kan fójúmọ́ kan ṣáàlà kò lè jagbára yín lọ ẹ wo ní tẹ̀yìn náà ní tẹ̀sẹ̀ jẹ́ ńlẹ̀ so tí ọba ti ju Eh, múdù kan lọ so ẹtọ́ bá ti ju nítorí bùkátà lọ tá a rí múdù kan yọ ń bẹ̀ àti hmm. rí tòní yọ ni hmm. tó bá tún di lọ́la bẹ́ẹ̀ bá sì lè yọ lẹ́ẹ̀kan náà kò sí ní tó burú mọ́ àmẹ́sà máa ṣàgbé lórí pé ń wá nǹkan tẹ́ fẹ́ fi ṣe fìdíyà fún màmá. Hmm. Hello. sàwọn àlejò. àlejò sọlá rọ́ṣùn sílẹ̀ ó yín. Bẹ́ẹ̀ni um, uh, Zainab ni wọ́n tó bí wọ́n ṣe. Ìbéèrè yìí. Ìbẹ́ta. Mo fẹ́ béèrè tí ìyọba ń ṣe migration tó yẹ ti ṣe five days after five days jẹ́ inú Ramadan báyìí náà yìí after five days yẹn kò wá mú èyí tí wọ́n jí fún gàù eh, èyí ti jẹ gàù èyí tí wọ́n rọra rí pé fún wá díẹ̀ díẹ̀ kí ni èèyàn máa ṣe bí èèyàn máa gbà wẹ̀yẹn lẹ́nu àbí èèyàn máa wẹ̀ àbí èèyàn máa jáwèé lópin ìgbà tó bá pé ní tí ń wá díẹ̀ díẹ̀ yìí náà ẹ̀jẹ̀ nǹkan sùn ní ọlọ́gbìn nǹkan sòrò tí ì dànù hmm. tí bá pé ọlọlọ lóògùn kan látàrí pé èèyàn ń wá wàkúwà kan hmm. so torí pé bí oògùn tí wọ́n máa ń lò pé àwọn fẹ́ fi òpin sọ́mọ bíbí àbá àwọn fẹ́ falàfo sọ́mọ bíbí hmm. nínú aburú àwọn oògùn yẹn nù àwọn oògùn tí wọ́n ń lò fún àwọn nǹkan yẹn òun náà ni pé ó mẹ́jẹ̀ máa wá lásìkò tí èsì tiẹ̀ ṣẹ̀jẹ̀ tó bá wá lásìkò tí èsì tiẹ̀ látàrí tó mú yẹn àní kàkún kan sùn àkàkún istihaba tọ́lọ́ hmm. náà ọdúnbìnrin kan kọ́ máa fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ ṣe nǹkan sùn wàyí o tábà tí wàá jẹ́ pé nǹkan tó lò lọ́fà á jẹ́ pé wàá máa sin lọ́n lọ wàá wẹ̀ wàá máa sin lọ́n lọ wàá máa nu ẹ̀jẹ̀ yẹn kú lára rẹ̀ wàá máa sì mára gbogbo gbà tó bá fẹ́ ṣe so nǹkan oṣù rẹ ti fẹ́ kúrò lọ́jọ́ karùn-ún ọ̀n pọ̀ sí a jẹ́ pé wàá wojú rẹ̀ níjọ́ kẹfà yẹn á pè ní nǹkan tún wá lẹ́yìn rẹ̀ á tún pè ní nǹkan a pé jọ́ keje ni tó tún wá lẹ́yìn rẹ̀ á pè ní nǹkan ó jọ́ mẹ́jọ lẹ́yìn ti mara nù kò bá wà lọ. 08061998459 plus 2348083293896. wọ́n ní tí èèyàn àti ẹnìkan bá dúró papọ̀ tí ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ láàrin ara wọn débi pé ẹnìkan fi ń sọ fún ẹnìkejì pé òun ọ̀pá tí ó sì bó ṣe lóhun ọ̀pá hàn lọ́ba ṣe bẹ́ẹ̀ ọba sì ṣe bẹ́ẹ̀ ọba fa nǹkan jáde lápò láti fi ṣe onítọ̀hún ní ṣùtà ṣùgbọ́n ọlọ́run ní kí ọwọ́ ẹnìkejì kọ́kọ́kọ́ yá láti rásù ẹni àkọ́kọ́ lòun náà bá ṣe bẹ́ẹ̀ ọba pa sọ ìgbà tó pa wọ́n ní ṣé ìdájọ́ apààyàn lọ́wọ́ àfún ẹnìkejì tọ́lọ́run pé kọ́wọ́ rẹ̀ yá sí ẹni àkọ́kọ́ tí ó fẹ́ ọ̀kọ́ pa ni àbíbò. ọlọ́kùnrin làfà tẹ́nìkan máa sọ pé òun fẹ́ pọ́n hmm. ọwọ́ sísọ tó sọ pé òun fẹ́ pọ́n lábẹ́ òfin ọlọ́run tó ń wọ́n ti wà nípò ẹni tá a mú pé wọ́n lọ pa hmm. nítorí pé nǹkan tó rò pò lè ṣe iná lọ sọ jáde lẹ́nu o tún wá fi sẹ́kun o tún fa nǹkan kan yọ lápò gẹ́gẹ́ bí oògùn òfò tó fi pa so òun wá tètè yáwọ́ sí ọ tó oògùn lòun náà fi pa àbíké nítorí ẹ̀ ṣàlàyé. ọkọ tó ti gbé yọ sọ pé òun náà tó mú sókè òun kàn ràásù rẹ̀ ó gbé ó sùn kánkó ọba làmọ́lẹ̀ ọba kan bí a ha. Hmm. ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá dá a lójú pé ó ti ti mú nǹkan kan lóòótọ́ ọ̀kà dúró lórí ọ̀rọ̀ ẹ̀mí hmm. lẹ́lẹ́yìí bá ti wá là mẹ́lẹ̀ lọ́ bá fi kú hmm. kò ní í san owó ẹ̀mí kankan hmm. nítorí pé ẹ̀mí tonítàn wọn kàn sọnù lásán ni torí òun náà ti fẹ́ gbìyànjú àti pa kele yòó tó wá pa ìsìláàmù sì gbà kíkọ dáàbò bò ẹ̀mí rẹ̀ ìgbà tó ń dáàbò ẹ̀mí rẹ̀ ò ní dáàbò bò lọ́nà pé wọ́n pa àmọ́ tó bá gbà pọ́ bá bẹ̀ kú ó kú dànù. <laughs> ó sì wà nínú àṣà yorùbá tó yẹ ká kíyèsí yorùbá bá ń bára wọn jà àwọn ọmọ ká búra wa hmm. wọn ọmọ ká lura wa kó sì tàn hmm. wọn ti bẹ̀rẹ̀ sí lérí síra wọn wọn ti bẹ̀rẹ̀ sí ní sáàbù kọ́lùtọ̀ hmm. yẹn ọ̀dà kọ́lùtọ̀ yẹn ọ̀dà àwọn náà la bá ń jà bíi kakúkọ tikutikú ní ìsìn sọmọ yorùbá eh? wọn pa ní ìsìn níta ń jà lórí ọ̀rọ̀ búrẹ́dì wọn á bí ọ lọ pa sí àgbà tó ní òun ní fún mi búrẹ́dì ńkọ́ <laughs> ẹ dákun tó ọ lọ sọ yẹ ká máa fi sùúrù kún hmm. ẹ ká máa fi sùúrù kún àbà àbà ẹ sì ní nǹkan kan náà ní hmm. ọmọ ìyá ní hmm. ọmọ ìyá tó bá jọ tà ńkọ́ kí ọba tún ṣe àánú kan dá o kìí ṣe ibo lọ ń bájà mm. kìí ṣe ọmọ haúsá lọ ń bájà mm. ọmọ haúsá ń gbàsọ o lè sọ pọ́ papọ̀ lọ lálàáfíà ọmọ ibo ń gbàsọ o lè papọ̀ lọ lálàáfíà ẹjọ́ wà ní orílẹ̀-èdè kí ni kí ni tó fẹ́ bí ń pọ̀ kí tó fẹ́ bí. Mm. so àwọn bí wà bí ìgbà tí èèyàn ń ṣe hànà yẹn ó yẹ kí àwọn èèyàn fún darapọ̀ máa ń ṣẹ̀sìn òdodo hmm. torí bẹ́sìn ló lè mú wa wálẹ̀ hmm. torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn oògùn burúkú ti pọ̀ jù fún wọn yorùbá náà sì sọ pé oògùn ọmọ arúmọ gàlégàlé ni hmm. nígbà tó oògùn bá ti pọ̀ lára ó ti jẹjẹ kújẹ gbogbo eyín ti dógùn ẹ gbogbo oògùn burúkú tó gbé sínú olóhùn fẹ́ dá o ọ̀rọ̀ ní ti tọrọ yóò lọ ná ní kíníkà ní ìsìdókù lọ́ba àná wọn máa wò wá èèyàn mélòó lọ́nà tí wọ́n ì mọ̀ ọ́ Jazakumullah khairan Sheikh 08061998459 08061998459 plus 234 8083293896 wọ́n ní ọ̀rà ìpèmí ìwọlé bí ẹ lọ́kọ̀ yín o. Aleykum salaam wa rahmatullahi ọkọ̀ yẹn jí ń pè. Rọ́pò ọ̀rọ̀ àbọ̀ fún ìlú láti kò ilé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìjọ

wọ́n ti ti tàwáwì yẹn lọ kò ìtakùrọ̀ ti ti tàwáwì lọ ẹ̀wọ́n mi kí wọ́n lè mọ ọtún ṣe ìmọ̀ ìmáàmù lẹ́yà aláṣẹ àti máa fẹ́ kọ́ síta láti lè sá ìrìn jọ náà èyí bí ẹ lẹ́yìn ìmáàmù tẹ̀gbọ́n síta àlàfàlà wọn àwọn kan tó wà síbọ̀ wọn láti tẹ́gbọ́n tó láǹfààní àti. hello hello hello brother Rasheed ìbéèrè yìí kejì kò yí rárá. ẹ ṣe ń gbà mí. ẹni tó bá pẹ́ kó tó dé. Hmm tó bá pé wọ́n ti ń ṣe sọ̀látù tarawih tó bá yẹ kó bá ní ìdí kan tó fẹsẹ̀ múlẹ̀ tó mú ọmọ tètè dé tó ìgbà náà lánàá kò tó lẹ́yìn àwọn ẹni tí ń ṣe sọ̀látù tarawih pẹ̀lú àníyàn àìṣà àmọ́ tó bá ní ìdí kan tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n yẹ lé lórí ẹsẹ̀ nítorí kó fi àṣọ pé bil ma'asi la tunalu rukhas ẹ̀yìn bá ṣẹ̀ wọn yìí gbé nǹkan fúyẹ́ fún yìí hmm. wọ́n tó lọ jókòó kalẹ̀ tó ń ṣe bó ṣe wù tó ní òkùnkùn bá wọn lórí tàràwí so ńṣe lọ yẹ kọ́kọ́kọ́ lọ ṣe sọ láti lè ṣá ẹ̀rẹ́ kó tó wá darapọ̀ mọ́ hmm. àwọn tó wá pé oorun ló gbé ọ ìgbàgbé ló ṣe ọ́ so lè tò lẹ́yìn wọn nígbà táwọn ti tàràwí pẹ̀lú àníyàn ìṣá bàtí ìmáàmù bá wá jókòó ti ṣe tẹ̀síwájú tó fi sálámà ìwọ ní sálámà ó dìde ó múra káà méjì tó kù wá kó tó di pọ̀ lọ darapọ̀ mọ́ wọn ní sọ̀látù tarawih náà. wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ lókèrè tó jẹ́ pé táwọn bá fẹ́ yọ zakatul fitr àwọn ò ní rí ẹni gbé fún bọ̀rọ̀bọ̀rọ̀ wípé ǹjẹ́ àwọn lè fi owó ránṣẹ́ sílé pé káwọn fi fẹ́ràn ara oúnjẹ oníwóró káwọn fi dáhùn pé fún àwọn èèyàn tí zakatul fitr tọ́ sí eléyìn bá wọn àbí ṣé ìgbàláyè tiẹ̀ tó ń bẹ kọjẹ́ pé a fi owó a fi yọ zakatu lè fẹ́tù ayákùnrin lọ. nígbà tó ṣe pé nílùú òkèèrè yẹn ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ ní gbóúnjẹ fún hmm. baálẹ̀ rí fún lówó. ìṣòro túmọ̀ sí pé àdọ́gbọ́n ṣe wà ń bẹ̀ ẹni tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ náà lọ́ọ́ ẹ̀kọ́ gbóúnjẹ lọ́wọ́ rẹ̀. sọ́ngbọ̀n wa ti jẹ́ pé òní rẹ̀ ní gbóúnjẹ fún kọ̀yẹ́ pápó rẹ̀ ní fún lówó náà. sọ̀dọ́wọ́ mm. afowó ránṣẹ́ sílé kí káwọn fi oúnjẹ wóró tí wọ́n bọ̀ gbé fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí i iye tí rírà rẹ̀ bá jẹ́ fún ọbọ̀ kó chẹ́ǹjì rẹ̀ ránṣẹ́ àbí iye tí rírà rẹ̀ bá jẹ́ chẹ́ǹjì tó bá wà ń bẹ̀ kó fún ẹni tó ọbẹ̀ kọ́ rà kó fún yẹn hmm. àbí chẹ́ǹjì tó bá kú ń bẹ̀ ó pé kí wọ́n tún bọ́n ẹni tó bá yọ fún ṣe hmm. lẹ́yìn kò sí wàhálà. Hmm. Eh, ayọkùnrin ṣe lábẹ́ ìbéèrè náà ká ní pé wọ́n bá kó fún èèyàn pé ẹgbàá kó ránṣẹ́ ẹ bá fi ra nǹkan oníwóró oúnjẹ oníwóró fi yẹ tó nítọ̀ ohun tó wọ̀n wà wulẹ̀ dèṣùgbẹ̀gbà lọ́bá wulẹ̀ kó owó nǹkan ọba kó fún èèyàn kan pé owó zara ẹ̀ zakatul fitr ilé ṣé ó ṣe déédé. ó ṣe déédé ẹni tó fẹ́ yọ zakatul fitr tó fowó ránṣẹ́ fi ránṣẹ́ owó ló gbé fún yàn hmm. lọ́dọ̀ ọlọ́run ti yọ ọ́ hmm. abánijíṣẹ́ tó dáṣe tara rẹ̀ jẹ́ látàrí ìfẹ́ inú àtà ìmọ̀kan àtàgídé ẹni hmm. ọ̀jẹ̀jọ́ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ òkè yàrá. Hello. Ó kọ yín. Abdulkadir Akọ̀yọ̀. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé ẹnìkan wà, ọkọ rẹ̀ kú. Ẹni ọkọ rẹ̀ kọ ní ó fi ogún sílẹ̀ ní kébé. Ìyàwó tó sílẹ̀ ìyàwó kan lọ fẹ́. Ìyàwó ìyàwó tó fẹ́ yẹn, òun ní títí ogún yẹn tí wọ́n tọ́jú àwọn ọmọ mẹ́rin fún. Ogún yẹn mú òpin o nítorí ẹ̀ tó dà wọn mọ́ ni o. ìwàlẹ̀ afẹ́ fàyọ́ mẹ́. ó ti bàrẹ̀ pé tí ó fẹ́ kí mo fún gbogbo yẹn ni àbí kó fi lọ tọ́jú wọn náà ni. ọ̀ràn àyàn ni lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú pé kí wọ́n pín ogún nàmbà túláàsì ni kì í ṣe nàmbà fẹ́. Hmm. gbogbo àwọn àbá kan agbárí kan èrò kan tó bá ti takò pé ká pín ní túláàsì òfútùfẹ́ ti àbá lásán hmm. agbárí fífò tí ò nítumà ò ní tọrọ náà ọba ló ti pín ogún kò fílẹ̀ fún ànábì kò fílẹ̀ fún màláìka tó ó sì pín torí ká lè máa lónìí torí ẹ irú ẹni tó kú yàn ẹ̀rí pẹ́yìn sọ pé ìyàwó kan àtọmọ mẹ́rin ló fi sílẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ṣé kò ní bàbá láyé ṣé kò sì ní ìyá láyé so àti bàbá àti ìyá tí wọ́n bá ń bẹ láyé àwọn náà gbọ́dọ̀ kún àwọn ọmọ yìí àti ìyàwó yìí níbi àtijọ́ ogún yìí tó bá tiẹ̀ wá mọ lórí ìyàwó àtàwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí lẹ́yìn ọmọ pé ìyá yìí tó ń tipò níyà àwọn ọmọ yìí báyìí yóò padà jẹ tàwọn ọmọ ọmọ tiẹ̀ so àbòsí ó padà ṣẹlẹ̀ mm. so wọ́n máa pín ogún nígbà tí wọ́n bá ti pín kì í jẹ́ tọmọ ti bàbá kọ́ mọ́ làálà mm. nígbà tí wọ́n bá ti wá pín tán oníkálukú ti máa tiẹ̀ nínú tó bá jẹ́ pín ti kálukú ni wọ́n ti máa tọ́jú rẹ̀ so kò ní sínú pẹ́nìkan máa ṣèrè gún sẹ́nìkan lọ́jọ́ iwájú mm. so tó bá yẹ pé ilé yẹn ilé tí wọ́n fi háyà ni ọ̀wọ́ ibi táwọn máa gbé tó bá gbé tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ ń lo fúláàtì mẹ́ta ó ti di nítorí pé fúláàtì kan lẹ́ẹ̀ máa lò báyìí o hmm. méjì yòókù ẹ̀ fi háyà tó ti dówó àwọn tí ó jogún hmm. so méjì yòókù tẹ̀ fi háyà owó tí máa ń wọlé gbàgbé ntí ọba jẹ́ ìtọ́ kálukú ni wọ́n máa fi sọwọ́ sí hmm. àwọn ọmọ kéré púpọ̀ a lè máa fowó yẹn tọ́jú wọn lẹ́ẹ̀kan náà nítorí tá a máa fi tọ́jú wọn lẹ́ẹ̀kan náà owó yẹn yóò di tó pòórá tó tán á wàá mú ìpín toníkálukú nínú àwọn ọmọ òwò tá a bá mọ̀ ká lè máa fi ṣe tá a máa jèrè ń nínú èrè láti máa tọ́jú àwọn ọmọ ojú owó ò jẹ́ pé òun náà bá ìtọ́jú lọ. so gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó àwọn ẹni tó jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn ní àwùjọ gbogbo tá a bá wà ẹ jẹ́ ká máa fi nǹkan tí máa ń ṣẹlẹ̀ ká máa fi tó wọn létí ó sì dájú pé wọ́n máa fi wá mànà ni wọn ò ní sì wá lọ́nà àwọn ibi tó wá ti jẹ́ pé àwọn olùmọ̀ náà tẹ̀ ń pè lólùmọ̀ láwùjọ yín àwọn náà ń bùkátà ẹni tó fa àwọn tẹ̀tẹ̀ nítorí pé afọ́jú ló fẹ́ fafọ́jú ẹ bọ́ sí àwùjọ tó bá tún súnmọ́ bí tẹ́ wà yẹn so káwọn náà ẹ̀rẹ̀ ni tó bá nímọ̀ níbẹ̀ tí ó lè ṣàlàyé fún yín eléyìí á máa mú kí ọ̀rọ̀ wa kọ́ máa lójútùú náà. ṣe lábẹ́ ìbéèrè náà tí ọba lọ ṣẹlẹ̀ wípé ọkọ̀ tó yọ ọlọ́run mú sọ́dọ̀ yẹn kì í ṣe ilé nìkan ló ní dúkìá ó tún láwọn nǹkan míì ṣùgbọ́n tí gbogbo mọ̀lẹ́bí panupọ̀ pé ọ̀dà ìwọ ìyàwó yìí o àti ilé àti e, jìn ọ́. kò sí nǹkan tó jọba gbogbo eléyàn àṣà ni àṣà lásán àṣà tí ò wúlò rádaràda ẹ tún rí i pé inú àṣà gbangba mi wọ́n sọ pé tọ ẹni tó kú yìí o ẹnìkan bẹ nínú àwọn ẹni tá à ń pè lọ́mọ tí èso ọmọ rẹ o hmm. àmọ́ fi sọ ọmọ yín hmm. à ń rọ̀ lórúkọ ọlọ́run bí bàbá ń ṣe mú mára tó pè lọ́mọ lójú ayé rẹ̀ ẹjọ́ jogún bí ọmọ náà lẹ́yìn kí ń jẹ́ òfin ọlọ́ọ̀ lélẹ̀ ìbò ṣe dọ́gbọ́n sí ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lòfin tẹ́sí mú wá ẹ̀yin lẹ́yìn bàtà tó ní kẹ́ ẹ máa pọ̀ ọmọ ọlọ́mọ ọlọ́mọ yín ọlọ́run ti sọ pé kálukú ẹ pè mọ́ bàbá rẹ̀ so nígbà tí wọ́n bá sì pín ogún ara àǹfààní rẹ̀ nu ẹni tó bí tó bí jáde lára rẹ̀ oní òjogún rẹ̀ tó bá wá wù àwọn ẹni tó jogún rẹ̀ láti ṣe dáadáa kan fẹ́ni tí wọn náà ti mú marathon tọ́jú tẹ́lẹ̀ àwọn ni wọ́n mọ̀ ọlọ́run sọ àwọn náà lẹ́sàn-án rẹ̀. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ ní. aleykum salaam wa rahmatulah. ìbéèrè yìí ẹ̀bùdó rẹ̀ mo pé mo bí ẹlẹ́tẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìgbà ọjọ́ ajé méjì nípa pé èèyàn bá ń kírun pé iṣẹ́ máa ń gbọ́rùn wọ́n sọ níbi kan lé ẹ̀lẹ́ pamọ́ sí ìka tóyìn lè pamọ́ra àwa mọ ìjọ tẹnu kó lépa jù àti pé bí ìdájọ́ máa fẹ́ ẹ̀fẹ́ ní àdéhùn tàbí ẹ̀fẹ́ náà lórí rẹ̀ lọ. sẹ́mi sọláàtì rẹ kò ní lálàáfíà hmm. torí àdìtà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé kò sí sọláàtì tẹni tí bá ń ṣe ti ń pa iṣó ìgbẹ́ tàbí tọ̀màrà hmm. hmm. àbẹ́ni tí bá ń ṣe sọláàtì níbi tí wọ́n gbóúnjẹ sí ebi ń pa oúnjẹ sì ti wà sára pé ibi tí èrò rẹ̀ ọmọ àlọ́ jù ẹni jẹ́ oúnjẹ o sórí báyìí la ti ń sọ pé kò ní sọ̀lá hmm. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ nígbà tá à ń ṣàlàyé Kitabul Muwatta nínú ìdánilẹ́kọ̀ọ́ oríṣi kan tá máa ń ṣe lóṣooṣù so ibẹ̀ láti wá rí àwọn sọ̀hábà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ń ta déèfì lù wọ́n jẹ́ ni tó ṣe yí pé tí wọ́n bá ń ṣe sọ láti tí sọ ń gbà wọ́n hmm. àbí tọ̀ ń gbà wọ́n wọ́n máa ṣe bẹ́ẹ̀ pamọ́ra wọ́n sì parí sọ láti yẹn ẹnìkan sì ní sọ pé kò lálàáfíà hmm. ó túmọ̀ sí pé àdéhìí yẹn bẹ bó ṣe wà hmm. fún gbogbo ẹni tó bá lè pamọ́ra tí ò ní jẹ́ ọmọ jó pàlọ́ńgò lórí sọ́lá hmm. torí pé tí tó bá ń gbẹ̀yìn àbí tó bá ń gbẹ̀yìn ẹni kí ẹ̀yàn lè gba jó pàlọ́ńgò ń bẹ pé kó sáà má bọ̀ kó má jà bọ̀ kó má bọ̀ tòótọ́ rẹ̀ náà láti wá yípa torí pé àyè máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ àwọn sàhábà ìbáná bìbì hmm. àwọn ni wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yìí káwọn náà fi ń sọ so bóòlù àwọn ti wá lò tóra hmm. àwọn aláǹtẹ̀lé alkitabu sunna ala fahmi salafus salih hmm. à ń tẹ̀lé al-Qur'an àti sunna ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa tí wọ́n jẹ́ ní rí tí aṣíwájú ẹni rí sọ́ábà làkọ́kọ́ wọn àwọn nígbà tí gbádìí sì yé nu yálà àwọn abẹ́ aṣọ ní ìdáàzọ pé torí báwa ẹ̀ka akẹ́kọ̀ọ́ àwa pọ̀ ju lọ hmm. so ìdí nu ẹ má rò pọ̀ takura pọ̀ takura hmm. tẹ́lẹ̀ là ń sọ yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tí torí pé ojoojúmọ́ lẹ́ẹ̀ máa ṣèwádìí ìjìnlẹ̀ wọ́n ikú ọmọ dà ẹ̀yà pé mo ti kẹ́kọ̀ọ́ ti parí kí n kà jókòó kí n máa fẹnu wa rọ́ọ̀fù ọlọ́mọdé hmm. ojoojúmọ́ ẹ̀rọ wà nù kó n tún ka síra ọ̀ tún kọ́ mà sí hmm. àìjẹ́ bẹ́ẹ̀ odò rẹ ti hàn nù. Ó kọ́ yín. Ó ti já wọ́n ní ṣé èèyàn lè fi Qur'an nìkan ṣe sọ̀dáàkì fún obìnrin téèyàn fẹ́ fẹ́ níyàwó ààrẹ ènìyàn ló fi ṣe sọdáàkì fún obìnrin lópin ìgbà tó bá ṣe pé amaye tó lè jẹ hmm. amaye tó lè jẹ nítorí pé nǹkan tí wọ́n lè pè bùbúye tó lè jẹ ni hmm. àmọ́ gbogbo tí wọ́n bá lè pè bùbúye tó lè jẹ wọ́n fi ṣe sọdáàkì bí kóbìnrin ọsọ fọkùnrin nìsín pé mo fẹ́ kọ́ka sórọtò bọhá so ní sọdá kì ní àràrà ah, o hmm. ọ̀ǹtàn rẹ̀ jẹ ni wọ́n lè pe bùbú rẹ̀ pé lò ló lè jẹ́. Hmm. hello. sàwọn àlejò. àlejò sọláwọn rọ́ṣùn ti rẹ̀. ọlọ́run jẹ́ ká rí àwọn ọbẹ̀. ìbéèrè àgbègbè mo fẹ́ láti fẹ́. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹni tó bá sí òun lẹ́sìn ìmáàmù ní ìrìn ìtàwọ́ wí tí wọ́n fi parí tí wọ́n gbà ládàá pé èmi ó fi ṣe lẹ́fílá ẹni tó wá bá tí ò tó tí kò bá tàbí méjì abẹ́rẹ́ ń bẹ́. alhamdulilayi ìbéèrè yín pàtàkì téèyàn bá bá imam láti ìbẹ̀rẹ̀ sọ́láàtì wọ́n fi bẹ̀rẹ̀ sọ́láàtì làṣà èèyàn bá àbí èèyàn èèyàn ní bíi rákà mẹ́rin nínú tarawih àbí méjì báwo ni ọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú pé ọgbà ládàá pé gbogbo òru ló fi ṣe sọ́dá iye tí ọbọ̀mọ yín lọ́n ẹ̀ sàn kẹ́yìn tó pò mọ́ṣáláṣí ẹ̀ sàn kẹ́ tó pò mọ́ṣáláṣí so bí ìmáàmù bá jókòó lẹ́yìn ìgbà tó sálámà tó fẹ́ farabalẹ̀ díẹ̀ kó tó tún bẹ̀rẹ̀ omi èèyàn tètè mú méjì wá ẹ̀ tún lọ bá hmm. tó bá tún ti jókòó mi ẹ̀ tún tètè mú méjì wá ẹ̀ tún lọ bá àmọ́ ibi tó wáyé pé àwọn ìmáàmù gbèsò láti wọn gbójú ọ̀nà mọ́sọ̀tẹ̀ sẹ́wọ̀n pé rúbẹ kò sí bẹ́ẹ̀ ṣe lè mú wa láàrin láàrin láàrin níparí ilé ẹ̀tì máa bẹ́ẹ̀ ṣe ṣe gbàtún bá ṣe sọ láti wòtì àníyàn tàràwé ìtẹ̀yìn bá lọ náà lẹ́tùn ní ẹ fi kan kún hmm. tẹ bá ti fi kan kún méjì ti wà nù hmm. so fún ẹ bá tún ti dẹ́mu méjì mi wà tẹ́fìrí pé gbogbo etí ẹjẹ ẹ ti sán hmm. ẹ wàá tẹ̀sẹ̀ ṣe sọ láti wòtì rè tì ìdájọ́ yín ni ó tún máa já sí pé ẹ̀ ń bẹ pẹ̀lú ìmáàmù títí tí ìmáàmù fi lọ. جزاكم الله خيرا شيخ zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six wọ́n ní tàbá ń ṣe sùlátù tàràwí lọ́wọ́ lẹ́yìn tí a ṣe tá a ṣe sùlátù lè ṣe àtàn ìgbà tá a ṣe tán kò pẹ́rẹ̀ tí mọ́ mùsùlùmí bí ẹ̀tàn ní sùlátù tàràwí lọ́bẹ̀rẹ̀ wọ́n ní a sì mọ̀ yí pé náà fìlà aráta méjì ń bẹ lẹ́yìn sùlátù lè ṣe ṣùgbọ́n ó ti ní iye òǹkà rákà tí ìmáàmù fẹ́ ṣe fún sọ̀látù tàràwíhì wọ́n ní báwo láìṣe gbìyànjú sátìkò tí rákà làkàkà táàfin rí dájú pé a dá náfìlà rákà méjì ẹ̀yìn iṣẹ́ a dá padà kọ́mọ̀ bọ̀mọ́ wa lọ́wọ́ àbí sọ̀látù tàràwíhì tá ń ṣeun ó ti gbé. kò gbé àbí tẹ bá dà níyàn pé tálá kọ̀ọ̀kọ́ tẹ kọ́kọ́ fẹ́ ṣeun hmm. òun ní sọ̀látù tàràwíhì òun náà sì tún jẹ́ sunnatu ratibatil isha hmm sẹ́fàtì lánìyàn méjì yẹn papọ̀ ẹ̀yọ méjì yẹn gbé yọ máa já sí pé mẹ́rin lẹ ti lọ́dọ̀ lọ. Hmm. so tẹ́ẹ̀bá wá fà ní ẹ̀yẹn kún méjì náà ni hmm. tẹ́ẹ̀bá sì fẹ́ ṣe méjì yẹn kọ́ dájú gédégbé ìgbà tí màá bá ti sálámà tẹ́ ti ṣe tẹ̀síbíhì tán lẹ́mùrákà méjì yẹn wá kótó di fún abẹ́rẹ́ sọ̀látù tàràwé hmm. ìmáàmù náà lè mú wá kótó di fún abẹ́rẹ́ sọ̀látù tàràwé náà. wọ́n ní ìyẹn ṣe tìlẹ́wàtò lè kùrọ̀ èèyàn ń bẹ nípò ẹni tó jẹ́ pé orí ìbùsùn ni lọ́wọ́ àbí ó jókòó lórí àga tó jẹ́ pé àwọn àga dẹ̀ndẹ̀ gúlà ni dẹ̀ndẹ̀ ni nínú pálọ̀ wọ́n ní èèyàn wá gbé àyè tó jẹ́ pé èèyàn ọ̀ka àyè àti tó jẹ́ pé èèyàn lọ sí ìforíkanlẹ̀ ń bibẹ̀ wọ́n ní ṣe èèyàn lè ṣe sùjúdì lórí ìbùsùn èèyàn náà ni àbẹ́yàn bọ́lẹ̀ sí orí ilẹ̀lẹ̀ láti wá ṣe sùjúdì yẹn àbẹ́yàn tó lè ṣe lórí àga náà. wọ́n ń ṣe ìforíkanlẹ̀ lórí ìbùsùn àbí lórí àga hmm ilẹ̀lẹ̀ lọ́bọ̀ sí lọ́wọ́ á jẹ pé òjòjú pàlùkọ́bílà yóò forí kalẹ̀ náà. hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Àbùkátà rẹ̀ sọ̀rọ̀ láti lè fẹ́. Ìbéèrè ni. Ìbéèrè mi ni pé ẹni tí ó ti kúrò láti bí ọdún méjì àbẹ̀jẹ́. Mo ti kúrò jẹ́ irú ẹgbẹ́ pé òfin di kékeré. alhamdulilayi ẹyin lẹ́rù pé kò tí kó ní islam ó ti kó ní islam látọdún méjì àbọ̀ sẹ́yìn tó bá lè kú pínrín ni kò bá gbà mm, so ẹni tí ò bá ti sin náà ti di káfíìn wọ́n yẹn forúkọ lásán jẹ́ mùsùlùmí mm. ìtumọ̀ béèrè tí ni pé ń sì ń pé mùsùlùmí lò mm. mùsùlùmí lò kì í ṣe mùsùlùmí ẹnu tá à ń jà ẹnu tá à ń fán pẹ̀lú sẹ́tà ń ṣe wọ́n takora wọn hmm. a lè jẹ́ mùsùlùmí so eléyìí sì bá gbogbo ẹni tírú rẹ̀ bá jẹ́ pé máa tọwọ́ rẹ̀ wáyé ọba gbogbo wọn wí wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá ẹni tí ń forúkọ lásán jẹ́ mùsùlùmí tí ìsìn náà so tó bá lọ kú káfìrí ló kú ọ ẹnìkan ò sì gbọ́dọ̀ ṣe sọ láti ìjànáza sí kékeré la àfikọ́ jẹ́ pò náà gbádùn torí pé islam jẹ́ rí i ó wà very very clear kò sáàyè nínú rẹ̀ láti máa fepo bọyọ̀ èèyàn sílọ̀ ń lórí islam ọwọ́ akútẹ́ wa lè fẹ́ sànù rẹ̀ ẹ̀yin ńlẹ́ baba aláàánú àti ìyá aláàánú gbogbo hmm. ọlọ́run ọbẹ̀ yín ọlọ́run ọbẹ̀ yín kò sí sí ní tí ó fi sọ láti yẹn sí hmm. àṣedànù lásán àṣegbára gbóná. Hmm. wọ́n ní ṣé ọmọ tó ní ìyá tí kò ní bàbá látàrí pé nípasẹ̀ ìdìnnà ni ó gbà wá ṣé wọ́n ní ṣé o lè máa jẹ́ orúkọ bàbá ìyá rẹ̀ àbí ṣé orúkọ ìyá rẹ̀. mẹ́ta ìyá ó kankan fún ni ẹ yóò kankan fún lágbájá ọmọ Abdullah gbogbo kálukú náà làbdùlá. ẹ yín o. ẹ yín o. Ẹ̀yẹ káàárọ̀ o. Ẹ pa rédíò yín àyè yín lọ. Ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ látọ̀yọ̀. Ẹ pa rédíò yín àbíkẹ́ yín lọlẹ̀. Yes sir. A ní ẹ má ẹ kọ́ wa wípé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni. Mhm. Nǹkan kò wáyé ní lẹ́nujọ́ mẹ́ta yìí mò ń rí àfà kan tí wọ́n ń ṣe Ramadan lecture. a wá pe àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti títí wa. Wọ́n á máa sọ̀rọ̀ jómi tó lọ ọ̀rọ̀ èmi wá wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ tẹ̀sán àlàáfíà ni pèsè tí kùránì fi kọ́ wa nìyẹn wọ́n mọ̀ takò wọ́n. ó ti parí ìgbà tẹ́tí máa tẹ́tí máa lọ́dọ̀ ara yàn ẹ má wulẹ̀ jẹ́ á sọ̀rọ̀ lọ́dẹ mọ́. náà nǹkan tí ń sọ ní comparative ókè náà tọ́ tọ́ tẹ́lẹ̀ yẹn kò sí tó burú ń nítorí pé kìí ṣe pé wọ́n ń jà wọ́n ń fọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ àná. ìdí òyìnbá wọn. nípa pé ṣé ẹ̀yin lára lórí òdodo ni àbórí ìsìn àlẹ́ wa. so lọ́nà tí ó fi sọ yìí pé kò ní mọ́ àkùránì fún wọn fi ṣẹ̀rí. Hmm. báìbù náà ni wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ orí báyìí hmm. ẹ̀ṣẹ̀ báyìí hmm. ẹ̀tún sórí báyìí ẹ̀ṣẹ̀ báyìí ń bò mí. tí wọ́n takora wọn àbí wọ́n takora wọn. tí wọ́n jọra wọn àbí wọ́n jọra wọn. so sọ ma pé lẹ́yìn Islam ò lòdì sí. wọ́n pè ní comparative studies. so ibẹ̀ láti mọ̀ pé ṣé ìwé tí kálukú gbé lọ́wọ́ sọ̀rọ̀ Ọlọ́run ni àbí sọ̀rọ̀ Ọlọ́run hmm. torí pọ̀rọ̀ Ọlọ́run kì í takora wọn nígbà tí mo ní pé yes àwọn original kan wà tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run hmm. wọ́n wá translate it hmm. translation kì í sùn lọ original there may be mistakes in translations mm. so but original da yọ̀rọ̀ lọ́wọ́ sọ̀wé kankan kalẹ̀ léde Yorùbá kò sọ̀wé kankan kalẹ̀ léde English kò sọ̀wé kankan kalẹ̀ léde French àbí Dutch. Mm so gbogbo ẹ translation translation of many. mm. so where are the originals mm. so alukoran bọ́lá ti sọ kalẹ̀ lọ́wọ́ àdóni hmm. ìlarúbá tó fi sọ náà lọ sí ló fi wà lónìí ṣe lẹ́yìn ìlẹ́fẹ̀ tí. jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu róró ní ọlá òde láti máa pàdé lórí ètò tí a kò yàn lè fífi ṣùgbọ́n o aago mọ́kànlá àárọ̀ la lápàdé kì í ṣe aago mẹ́wàá títí di aago méjìlá fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni kọ́lọ̀ ṣọ́ ẹ̀mí oníkálukú wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀rọ ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọ́lọ̀ kó fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ àgbéǹdà kìíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo rọ́jí aláṣẹ àti ìdásílẹ̀ alimọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń tẹ̀jú sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdúrà títọ́lá àti àfáà abdulradu tí wọ́n jọ kọ́ wọn níwájú zákùnlá ọ̀kẹ́dàn ọ̀làdàn mi gbọ́dọ̀ lóko mi إن شاء الله ولا لقد اتبعنا السلام عليكم ورحمة الله وبركاته الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير